السلام عليكم ورحمة الله وبركاته ألا وقدر وراء الله سبحانه وتعالى أترى يجلسون على محمد صلى الله عليه وآله وسلم ọlọ́run bá tí ó tún kábàrà nínú àánú rẹ̀ tí ó ló ní kí á pàdé lórí ìṣẹ̀lú ọ̀pọ̀lọ́ àwọn ọmọkùnrin ọ̀pọ̀ta rẹ̀ láti rìn tẹ̀síwájú nínú iṣẹ́ àwọn ẹ̀yàrúgba ìlàkítàrí àlejò àdìgbọ́n àjọ̀gbọ́n àlùmọ́kùnrin àdìgbọ́n náà rí rí tí wọ́n kójọ láti rìn síra àtọ́wà Bukhari àti Muslim bó tilẹ̀ jẹ́ wípé òní kìí ṣe àyájọ́ ọjọ́ tí a من كتاب العمدة الأحكام ṣùgbọ́n nítorí pé àwọn afáwọn àgbà tẹ̀lé láti jẹ pé ṣàfihànlá wọ́n fún wọn ní orí ọ̀fẹ́ àti ìyọ̀ǹda wípé kí á lo àwọn fúrúsọ̀ díàbù wọn láti kàtún wa ní ìlera àríwá àti àṣà. Ilé ìgbọ́rọ̀ wọn bá ti fáwọn ìwọ̀n sára kọ́nà ọ̀gá ìgbọ́lá tó bá sọ ọ́ tí wọ́n bá dé wọ́n mọ̀ ẹ̀ tí wọ́n ń fún wa nípa síra Riyadus Salihin. báàbù ṣáì nígbà tí àparí ọ̀rọ̀ ọ̀rọ̀ yà mú nǹkan sọ̀hálìsì tó kàn wọ́n ní hàlìsì yà wá àìṣá hàlìsì fátímọ̀ ní tó sọ̀hálì fọ́bẹ̀rì فأنا النبي صلى الله عليه وسلم فقالت إني أستحاب فلا أقصد أفعدأ الصلاة فقال لا إن ذلك علم ولكن ذلك الصلاة قدر الأيام التي كنت تحرقين فيها ثم اغتسلي وصلي وفي رواية وليس بالحيضة فإذا أقبلت الحيضة فترك الصلاة فإذا ذهب قدرها فاغسلي عنك الدم وصلي أنا عائشة رضي الله عنها أن أم حبيبة استحيضت سبع سنين فسألت رسول الله صلى الله عليه وسلم عن ذلك فأمرها أن تغتسل فكانت تغتسل لكل صلاة وعن عائشة رضي الله عنها قالت كنت أغتسل أنا ورسول الله صلى الله عليه وسلم من بناء واحد كلاها ناجر وكان يعبرني فأغتسل فيباشرني وأنا أحد وكان يخرج رأسه إلي وهو معتكف فأغسل وأنا آخر فأرسله وأنا آخر أنا عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يتكئ في حجري وأنا آخذ فيقرأ القرآن عن معاذة رضي الله عنها قالت سألت عائشة رضي الله عنها فقلت ما بال الآحض تقضي الصوم ولا تقضي الصلاة فقالت أحرورية عن فقلت لست بحرورية ولكني أسأل قالت كان يصيبنا ذلك فنؤمر بقضاء الصوم ولا نؤمر بقضاء الصلاة بعض الحديث أذكر أن صلى نقع حي ريسي أجل àlejò tí àwọn obìnrin tó bá tí wọ́n gbà ní oṣooṣù. alhair nínú èdè lọ́gàtà àtàyàlá túmọ̀ rẹ̀ ní pé kí nǹkan máa kó máa sàn kó máa sàn kó máa wọ́ nígbà tábà bá ń wọ́ lọ. sọ nínú èdè alhair ọmọ ìlú àtàyàlá wọ́n làwọn ìjọ oríṣiríṣi orúkọ olóyún nínú àwọn orúkọ tí wọ́n máa ń pè ní léde wọ́n máa ń pè ní abúráṣíkù abúráṣíkù ọmọ ìlú haiti ní abúráṣíkù wọ́n dẹ̀ máa ń pè ní alìsíbá wọ́n máa ń pè ní alìhẹ́sọ́ wọ́n máa ń pè ní àdàlọ́ wọ́n máa ń pè ní alìhárọ́ wọ́n dẹ̀ máa ń pè ní atọ́mù àti tọ́mùsù wọ́n pè ní tọ́mùsù wọ́n pè ní tọ́mùsù ayé bìfún wàfà wọ́n ti máa ń pè ní àlèfà wọ́n máa ń pè háìdì náà ní ìfà háì wọ́n máa ń pè ní ìfà orí tó gbà sí àwọn Aisha tí wọ́n ṣe hajj tí wọ́n rí ìfà tí wọ́n rí háìdì wọn ìbámu ní ìtìláàfù pé àlẹ́sọ́lá sọ́lá ń bèèrè lọ́wọ́ ọjọ́ ìwé àlọ́fí sí kò lè jẹ́ pé ẹ̀jẹ̀ ìdúmọ̀ ìtumọ̀ rẹ̀ pé háìdì náà so hadith dúdú mímọ́ kíkì ní kíkà ó máa ń ṣe sẹ́kìyà lọ́la mọ̀hárọ̀ lọ́gàrí àti máa ní láàrin ìlú وفي الشرع إن الشريعة فلا للذنب الطبيعي يعتاد الموسى في أوقات معلومة عند وجودها وقابليتها للحمل wọ́n ní òun náà ni jíjáde lára obìnrin ẹ̀jẹ̀ àdámọ́ eléyìí tó ní pé yóò padà di àdámọ́ fún obìnrin débi wípé tí ò bá rí gan ẹ̀rú ọ̀dẹ́ fún yóò ẹ̀rú ọ̀dà so nígbà tí obìnrin bá ti bàlágà tó bá sì ti tó ní tó bá ti dé ìgbésí àsìkò tí ó tó ẹni tí oyún lè ṣàwárí ẹni tí oyún tó lè gbégbé ní o tó lè ṣàwárí ẹ̀ ló pé tọ́mọ bá ti ṣe nǹkan oṣù tó bẹ̀rẹ̀ sí ṣe nǹkan oṣù èèyàn gbọ́dọ̀ máa fún ní àwọn ẹ̀kọ́ kan kí ẹ àwọn ẹ̀kọ́ wọ̀nyí èèyàn fún nígbà tí kò sí ìmọ̀ ṣe nǹkan oṣù kò nípa wípé kẹjálò yóò lè ta kékeré sí ọkùnrin èèyàn tó gbọ́dọ̀ sáré pé bó ṣe ta kékeré sọ́kùnrin fẹ́ẹ́ wáyé eighty percent ni tó bá ti di bó dín ṣe nǹkan èèyàn sọ fún pé ìta rẹ sọ́kùnrin láì is the one thousand five hundred and seven. nítorí pé nítorí pé òkèrè ní ẹlẹ́kùn ẹni olóyún déédéé ló ti máa mú ẹ̀bùn tó tọ́lọ̀ bàdé lọ́la ní oṣù àṣùkò bẹ́ẹ̀. eléyìí nǹkan tí a mọ̀ sí àìsàn yìí ọgbọ̀rọ̀ ọ̀rọ̀ ló wáyé lọ́dọ̀ àwọn olùmọ̀ wípé háìsì gan ìgbà wo ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ta ló kọ́kọ́ ṣe háìsì lájú ọ̀rọ̀ pọ̀ lábọ̀dọ̀ àwọn olùmọ̀ lórí wípé ta ló kọ́kọ́ ṣe háìsì lájú apákan náà àwọn olùmọ̀ wọ́n ní pé àkọ́kọ́ háìsì tí ó kọ́kọ́ wáyé òun náà ni ìtọ́wáyé ní àsìkò ní àtàwọn bàánú Ísírẹ́lì wọ́n ní àwọn bàánú Ísírẹ́lì àtàwọn ọkùnrin wọn àtàwọn obìnrin wọn wọ́n ti jọmọ́ ní dọ́kítà wọ́n ti jọmọ́ ní kírun papọ̀ ni. bàbá wa dé séèjì kan àwọn obìnrin wa ń wọ́n ti dàrú wọ́n ti dàrú bí àwọn ọkùnrin ló ń gbé ha ìdá ìlú wa lọ òtún fẹ́ẹ́ ìlú wa lọ.

òun ní pé ìyá wa Hawa òun náà lè ní àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe nǹkan oṣù eléyìí ni wọ́n fi fi Al-Imam Bukhari wa Ibn Hajar wa ghayruhuma ní àlùmọ́sí náà rọ̀ṣẹ́ náà fún ìlànà tààrà ni wọ́n fi mọ́ Bukhari ni wọ́n fi fi àfáwà Ibn Hajar al-Asqalani àti àwọn àfáà mi tí wọ́n yàtọ̀ sí àwọn méjì tí a dá kọ yìí ṣùgbọ́n àwọn olùmọ̀ wọ́n ti dáàbò láàrin méjèèjì kótópé méjèèjì ṣàfihàn fẹ́ẹ́ gbé kan jẹ́ lọ́rùn kó jẹ́ jẹ́ pé nǹkan bí àgbà mọ̀ọ́kún fún àlà ìjàmbá nǹkan sì jẹ́ mọ̀ọ́kún lọ́dọ̀ àmì sọ́lọ́ lọ́dọ̀ àmì wa ní ọ̀sánà yẹn nínú ìgbà wa àdé ìṣèlú wa àìṣá ní ìgbà ọlọ́ọ̀bà àbíṣọlá ó ṣe ní dandan láwọn oko ó ṣe ní ọ̀ràn rẹ̀ ni wípé gbogbo ọmọ ànábì ádámù tó bá ti jẹ́ obìnrin tó bá ti bàlágà lásìkò bá ti bàlágà yóò máa rí nǹkan oṣù àwọn olùmọ̀ tí wọ́n ti jámù láàrin méjèèjì wọ́n méjèèjì takura wọn nígbà méjèèjì ló láàfíà tó ẹgbẹ́ kan bọ̀ yìí ni kí kan sọ pé kò sí kẹ̀lé díẹ̀ bẹ́ẹ̀ náà sọ pé wá ẹ̀kọ́ rí ìlànà kẹ̀lé díẹ̀ kò yẹ kó lò bẹ́ẹ̀ náà sọ àwọn ṣàkàdé tó tẹ̀lẹ̀jú yóò máa wáyé àrùn sọ̀rí méjì tàbí hasanu méjì wọ́n yẹ sọ̀rí àti dọ̀rí fún dọ̀rí fún àwọn tó bá ń bọ̀ wọ́n kà tó ti jẹ́ sọ̀rí mẹ́rin méjèèjì òdòdó kan jẹ́ asar ìkan jẹ́ mọ̀kú ìkan jẹ́ mọ̀kú àwọn olùmọ̀ tí wọ́n ṣe jámọ̀ wọ́n ní pé títa wọn ìbánẹ́lì ìsirayí yẹn àwọn bàní ìsirayí tó ń jẹ́ obìnrin yẹn títí kò tó àsìkò ń ṣe nǹkan oṣù bífọ́ kí ìyanràn yẹn tó ń ṣẹlẹ̀ láàrin àwọn àtàwọn ọkùnrin wọn pé lọ́jọ́ mẹ́ta lọ́jọ́ méjì lọ́jọ́ mẹ́ta ìgbà tí ó gbé wọn ń ṣe láàrin bí a nǹkan kan náà ni wá ọlọ́run wá pọ̀ wá múdà tí wọ́n fi ń ṣe nǹkan oṣù wọn tòun ló fi jẹ́ pé wọ́n rẹ́ lómi tó ń ṣe nǹkan oṣù fún fifteen days ebi ẹgbẹ́ ti kéde wọn náà lọ́wọ́ táwọn afá àti ọ̀tún sọ̀rọ̀ sí pé akọ́lù akọ́lù ayé ìyáwó mi wà lẹ́yìnlá wọ afárò ha ní ṣùṣà ètò kéré jù tó ní ìlú ibi nǹkan oṣù òun náà ní ọjọ́ kan àti orúkọ èyí tó ti pọ̀ jù lóbi lóbi nǹkan oṣù lọ́jọ́ méjì ọjọ́ méjì ní ṣùṣà òun náà ní ha tó bá ti bá lọ nǹkan méjì oṣù wọ́n ní eléyìí ní ṣùgbọ́n ilé tí ó jẹ́ wárí àti òní pé yá àwa náà ní ẹni àkọ́kọ́ kọ́kọ́ ṣe tó ń ṣe. ti àti gbogbo ẹ̀mí tó ń tọ́ka sí Ọlọ́run oníwọ̀n ìmọ̀ ṣíyọ̀. قل هو أذى فاعتزلوا النساء في المنزل ọlọ́run bá ní ó máa bè lọ́wọ́ rẹ̀ ànábì sallallahu alayhi wa sallam nípa nǹkan oṣù kul huwa adha sọ wípé ẹ̀gbìn ni fáàkẹ́ dídò nìsára ní máfì ẹ̀jìnà sí àwọn àdìs tó wà ní lórí ẹ̀mí ó kọjá nípa fatima bíi sọ̀rọ̀ ìfọ̀bẹ́yì ìyàwó aisha wa wọ́n ní wọ́n béèrè wa sallam wọ́n ní bí ní istahad fana atuhu èmi jẹ́ nǹkan tí ó sii ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà ní èsì ìmọ̀ ní ìsábà kò sí ẹ̀jẹ̀ àkọsílẹ̀ pé ẹ̀jẹ̀ yẹn máa tọ̀ àfáàdà ìsọ̀lá pé kì í kìrún lẹ̀ sí má ṣe bẹ́ẹ̀ má fi irun lẹ̀ láì sí nínú ọ̀gá alíkà erikun onígbélé tó sọ̀lẹ̀ sí ọ yìí erikun òun náà ni ẹ̀gbin òun ni erik àìsàn òun ni tó ṣẹlẹ̀ sí ọ yìí àárẹ̀ òun ni tó bí ẹ̀jáwọ̀ ọ̀dà tó bá dúró lálejò yìí. ولكن جاء الصلاة قدر الأيام التي كنت تحلفين فيها ṣùgbọ́n àsìkò tó fi máa ń ṣe nǹkan oṣù tó ti mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kọ́bùlà ziyaratul eh, istihada ṣáájú kí istihada tí wá bíbọ lálejò àsìkò tó fi máa ń ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bóyá ọjọ́ márùn-ún ni bóyá ọjọ́ mẹ́rin ni bóyá ọjọ́ mẹ́fà ni bóyá ọjọ́ ìtìhádọ̀ àti haidi ó yọ àwọn ọjọ́ haidi kúrò bẹ́ẹ̀ tó yẹ pé o ti tà á lórí ẹ̀ ṣáájú kí ìtìhádọ̀ ò tó dé níṣẹ́ tí wọ́n ti di ọdún ti bàlágà ló bẹ̀rẹ̀ sí ṣe ìtìhádọ̀ ó yọ àwọn ọjọ́ yẹn kúrò bẹ́ẹ̀ so àwọn ọjọ́ tó wá kù ó mọ̀ sí kí ni o ó mọ̀ rẹ̀ ó wẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí kí rẹ̀ nínú ẹgbà mi ó ní wàhálà ìsà tìlì haidọ̀ eléyìí kì í ṣe haidọ̀ fáyidà àtìmọ̀lá tìlì haidọ̀ tí haidọ̀ rẹ bá ti dé fàtòrí ti sọ́lá sí ìhà má kírun ní àwọn ọjọ́ tó fi ń ṣe haidọ̀ yẹn fáyidà àgáàbà kọ̀dùrúhà tí gbèdéke àwọn ọjọ́ tó fi ń ṣe haidọ̀ tó bá ti lọ fàṣílì antidam fọ ẹ̀jẹ̀ yẹn kúrò kó o sì wẹ̀ wọ́n sọ́ọ̀lì kó o sì máa fi irun rẹ lọ. موضوع الحديث àkọlé ká lè fún hadithi tẹ́jámọ́tò rọ́wí àti ká nígbà tí a ń ka hadithi ẹlẹ́kẹta àti ka hadithi àti ká tẹ́jámọ́ ìyàwó àìṣá rọ́wí ọ̀gbọ̀n àbọ̀ àìṣá mọ̀ọ́dọ́ hadith àkọlé ká lè fún hadithi bayanu mọ́tẹ́sínà olùmùsàhádọ̀ àlàyé nípa wípé ẹni tó bá ní ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà kí làwọn ìgbésẹ̀ tí ó gbé tó bá ti rí àwọn nǹkan wọ̀nyí gharibul hadith àwọn ìtumọ̀ tó súnmọ́ kó fara fún nínú hadith tí a kàí al-istihada jariyanu dami min fardil mara fi ghairi awamihi al-istihada jíjẹ istihada ilé ìsàlùkù ní ẹ̀jẹ̀ àwọ̀dá jariyanu dami òun náà ní dídá ẹ̀jẹ̀ min fardil mara látara obìnrin fi ghairi awamihi ní àsìkò tí ò yẹ kí ẹ̀jẹ̀ rẹ̀ mọ jáde fàlà àtùhùr yá ní fàlà àǹkọ́ nìdàm ní tí pure ẹ̀jẹ̀ ò tí ìdá lára mi àfà ádámù àfà átúrùkù wàlùmùrọ̀ àájìlùtù fàájà òsọ́là ní tí wọ́n gbà lérò pẹ̀lú àfà ádámù òun náà ní wípé ṣé ìfìrúnlẹ̀ fi ń jókòó fi má kírun mọ́ láà لا حرف الجواب لنفي المسؤول عنه جواب لا ó sì ṣe náà fi nǹkan tí wọ́n béèrè ayé látẹ̀jẹ́ ìsọ́lá ògbúdọ̀ fi rúnlẹ̀ ìrẹ̀ ayé dámù ìrì wọlé ìtàbí dámù tọ́bẹ̀ ìrì òun náà ni ẹ̀jẹ̀ tó ṣe wípé kìí ṣe ẹ̀jẹ̀ tí obìnrin bá sáábà sí èṣe natural blood akbalati alhaidọ jaha wàtúhà yàní akbalati alhaidọ àsìkò haid ó sì kí ni ó tó fásitì ànkádàmù àbí ilé ìgbè fásitì yìí bílmà mú ẹ̀jẹ̀ kúrò lára rẹ̀ pẹ̀lú kó wẹ̀ pẹ̀lú omi aṣẹ́rìfún alìjìmáàlì àlàyé ní àkótán alhaid ní táàntè ní ẹ̀jẹ̀ haid dámù tọ̀bọ̀rìlù yàtàdù alìmọ̀ràtù kúlà ṣáàrí ستة أيام أو سبعة أيام غالبا وربما يزيد على ذلك أو ينقص wọ́n ní tí ń jẹ́ àìsàn náà ní ẹ̀jẹ̀ àdámọ́ tọ́lọ́wọ́n bá àlùsọ́lá dámọ́ obìnrin tó sì máa ń bẹ àwọn obìnrin wò ní ẹ̀ẹ̀kan lóṣù ó lè jẹ́ ọjọ́ mẹ́fà ó lè jọ́jọ́ méje ó lè jù bẹ́ẹ̀ lọ ó sì lè mọ́ wàrúbà mùsàmọ́rọ̀ àlẹ́mẹ́ra kúlẹ̀ àyánu àtàríhà bí háyétu láyà nǹkan ti ányá ńláyà tó. ó sì lè máa lọ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ obìnrin láyé ní ẹgbẹ́ onídá àfi àwọn ọjọ́ díẹ̀ tàbáwọn àsìkò díẹ̀ wàhálà máa yọrọ fún ìtìhàbù ilé ìlànà pè ní ẹ̀jà wọ́ọ̀dá ọ̀dà àtọ́dà bá ọkọ̀ ní sáà sọ̀hábà ti rọ́bì ọ̀là àlùhùn náà apá kan náà àwọn sọ àbíyà ní obìnrin òun náà ni àìsàn yìí tó bá wọn fẹ́ra nínú wọn Fatima tó bí ń tó àbí Hubaysh al-Asadiyya òun náà ni Fatima ọmọ àbí Hubaysh al-Asadiyya وفي هذا الحديث تخبر أم المؤمنين عائشة رضي الله عنها أن فاطمة رضي الله عنها أنها سألت النبي عما أصابها من الاستحاضة ونبي يا عائشة فوان الأباري وفوان خبر وفوان الأباري nípa nǹkan tí ó ṣẹlẹ̀ sí Fátímà nípa wípé ó ní ẹ̀jẹ̀ àwọ̀ ó kí ṣe rẹ̀ kó o má ti ń torí pé ẹ̀jẹ̀ yìí ó ń wá kò dúró ànábi sallallahu alaihi wa sallam wá sàlàyé fún gbà eléyìí tó ń ṣe ọ̀yọ́ àìsàn ní o kìí ṣe ẹ̀jẹ̀ àlàádà eléyìí ṣe háì tó fi bá sábà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn àsìkò tí fi máa ń ṣe nǹkan oṣù tẹ́lẹ̀ ṣáájú kí ìsìnkádọ̀ tó dé nìkan ni kó yọ kúrò nínú àwọn ọjọ́ tí òní jọ́sìn fún ọlọ́run ọba subhanahu wa ta'ala tí àwọn àsìkò bá ti lọ kó wẹ̀ kó sì máa fi irun rẹ̀ lọ fíkì hadith jawabu su'ali nisa'i mufti bila haraj agbọ́yé nínú hadith pé ìgbàláyé wà fún obìnrin ó béèrè ìbéèrè lọ́wọ́ mufti ó dàtí mufti yẹn ti ṣe obìnrin ọkùnrin ni mufti obìnrin lè béèrè lọ́wọ́ mufti wàyí káàlẹ̀ mọ̀sùn aníhù mímọ́ yàkóso àníṣà kódà tó bá yẹ pé nǹkan tí obìnrin yẹn fẹ́ béèrè àlámọ̀rí kan tó ní nǹkan ṣe pẹ̀lú obìnrin nìkan ṣoṣo ni tí ò ní nǹkan ṣe pẹ̀lú ọkùnrin obìnrin lè dìrì lọ́wọ́ olùmọ̀pá ẹjọ́ ìsáàlù kí ní ìdájọ́ nǹkan báyìí kódà kí nǹkan yẹn jẹ́ kọ́lọ́fín obìnrin obìnrin lè dìrì lọ́wọ́ ọkùnrin mo má sọ wípé ó dìgbà tó bá tó rí obìnrin tó jẹ́ fàfíhà tó jẹ́ àfá àgbà tó jẹ́ olùmọ̀ ẹ̀sìn ló tó lè bèèrè ní ọwọ́ rẹ̀ ma ń jẹ́ ìlà ṣe án lá yíkọ́dìmọ̀ àléyìí ìlà àbádà sùwán àrùn ẹ̀lì wọ́n ní ẹni tó bá ṣàìmọ̀ kan pẹ̀lú nǹkan tó gbúdọ̀ lọ ṣùgbọ́n lónìí ilé ìlú mọ́ sáwà á ti ṣe nǹkan tán nígbà bá yíwọ́ azọ̀lọ̀lẹ̀dẹ̀ ìsáàfẹ́jọ kí ìdájọ́ mẹ́mẹ́ nígbàtí wọ́n ti kan lé gan ẹ̀yìn tán tó ti dáràn tó ti wọ gbèsè tó ti wọ gàù ayẹ́kà mọ́ bèèrè ìdájọ́ ẹ̀ àwọn nǹkan wọ̀nyí àwọn sọ́là fún wọ̀nyí sí wọ̀nyí wọ̀nyí sí sáréwà wọ̀nyí sí àwọn nǹkan wọ̀nyí ṣeré ọmọ kan fẹ́ lọ lé ọkọ hadith muslim ìyá rẹ̀ wá lọ bá àmọ́ sọ́là fàlàgbé ọmọ mi ìfẹ́ lọ lé ọkọ kò sì sínú lórí ẹ̀ àìsàn kan kọ lù so gbogbo orun tó wá ń bẹ̀rù rẹ̀ ó bá rí dànù ìtàwọn lè bá wá wíìgì táwọn kan fi sí sọ̀rọ̀ tó wáyé pé wọ́n ní òní lọ bèrè kankan wọ́n gbà wíìgì èrò lórí kí ló ní ìgbẹ̀rù pẹ̀lẹ́sùn sọ̀rọ̀ kí ló ń gbẹ̀ká bọ̀ kò ní ìgbèrè ọ̀rọ̀ káàkiri lórí ilé ìgbèrè lọ́wọ́ àpá àpò torí tó kò ní ìgbẹ̀rù pẹ̀lẹ́sùn àlẹ́ ìgbẹ̀rù kò lè lo orúkọ ti bọ́ sínú wáṣúlá àlùwáṣúlù etí kéèyàn fi irun kọrun bọ́tẹ́ ní ibi wọn ti rí pé wà nílẹ̀ kò sírun lórí ara tí wọ́n sùn náà rẹ̀ wọ́n nínú rẹ̀ rí wíìgì náà jùlọ gbélé lórí irun ni wíìgì yẹn àìlú ẹ̀kọ́ yóò kàn dé ní báàkì ó ti àmẹ́lì fọ́ bí mọ́dà ní àmẹ́lì fọ́ ibi ní haza zuur zuur ní ẹ ìtàn ní jẹ́ ebi ó ń ṣe bí pé ó ń bẹ lórí ẹ̀ kò sí mu ní orí ẹ̀ zuur ní ẹ wà zuur mọ̀mọ́nà wà zuur mọ̀mọ́nà haram inú ẹ̀sìn wa fáàrí wípé ìdí pé ìtẹ̀lẹ̀ ẹni ìdẹ́gbẹ̀rẹ̀ ó lè wọ́n gbẹ́kùn ní ìtẹ̀lẹ̀ ṣe kò pẹ̀lú ẹ̀sìn àwọn ṣe bọ́ọ̀lù ká àwọn fẹ́lẹ̀ lọ́kọ́ wọ́n bá wọ́n tàṣí lọ́sùn ìdí ó sì bọ̀ lọ́sọ̀dọ̀ ọkọ rẹ̀ àmẹ́rin sọ́nà sọ́nà pọ̀ ṣùgbọ́n àwọn àkàrà á dọ̀bọ̀ rọ̀ wọ gà o nígbà tá a bá wọ gà tára bá wà ní wa tó dá pé ẹ̀sìn ìlú ọ̀rọ̀ sọ àìsàn mọ́ sí i tàbí ká ثم تستجل فتضل الاعتقاد قبل الاستدلال يوجب الضلال الاعتقاد قبل الاستدلال يوجب الضلال kéèyàn ó ti ní ìtàn lẹ́nu pé tí wọ́n fẹ́ pẹ̀lú kó ẹ̀sà lọ́mọ bèèrè lọ́wọ́ àwọn olùrànlẹ́jọ́ kí ìdájọ́ bí nínú ó ti níbi tí ọkàn rẹ̀ rẹ́sẹ̀ sí tó ti ní tó rẹ́sẹ̀ ó ti láti ẹ̀fẹ́ pé díẹ̀ sẹ́lẹ̀ wọ́n ló dá wọn lò dáhùn tí màá sẹ́lẹ̀ ó ẹ̀sọ̀ à ń béèrè ìbéèrè àánú ní máa ń rí yújífò tọ́lá ó máa ń rí bọ́ọ̀sì sí àánú ní tó ó dá ilé ìbá ti mọ ìdájọ́ rẹ̀ kó o tó rọ́ọ̀lù béèrè pé kí ni ìdájọ́ rẹ̀ bákan náà àtẹ̀fúrí bẹ́ẹ̀ agbọ́ inú hadithi wípé yàtọ̀ ara ní alhari tí ṣe àlejò oṣooṣù lọ́dọ̀ ní máa rí àti ẹ̀jẹ̀ àwọn ọ̀dà eré tí ṣe ìsìnkáàbọ̀ bákan náà dámù ìháìrí wà dámù tọ̀dọ̀rí dúnà ìmáyì àrùbọ́ ní natural blood ẹ̀jẹ̀ yàtọ̀ sí àwọn ẹ̀jẹ̀ míì tó ti wípé bóyá ìfọ̀nkan tó kọlu obìnrin òun ló jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ̀ kó ṣe kí ni kó máa wá kó máa sọ̀kalẹ̀ ní ara rẹ̀ bákan náà anel ìhàbọ́tà làtẹ̀lẹ́ náà المستحاضة تجلس بقدر أيام حاجتها ثم تغسل الدم عنها وتغتسل وتصلي wọ́n ní obìnrin tó bá ní ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ yóò jókòó ní àwọn ọjọ́ tó ti rí pé ìsìnkálọ̀ ìdí ń yọ lẹ́nu tó fi ń wá lẹ́yìn wá àgbà náà yóò wẹ̀ yóò fọ ara rẹ̀ ní ìwẹ̀ wọ́n tẹ́sí ló wọ́n ti sọ́lì yóò ti jẹun lẹ́yìn tó bá ti wẹ̀ tán ànàdámọ̀ ìháyé yẹ́mùnà òsọ̀lá ẹ̀jẹ̀ háyé yóò hàn án obìnrin láti fi òun bákan náà àyàmọ̀ ìháyé màálùdà tó màálùdà ọjọ́ tó bìnrin fi ń ṣe háyé ọjọ́ tí a mọ̀ sí ó ní òǹkà ni fósùnù tààlùmí nàbí ìsọ́lá àlùsọ́lá ẹ wá ìmọ̀ ọkọ́ àwọn èèyàn ànábì sọ́lá àlùsọ́lá wà hikimati àti àwọn ọgbọ́n tí ó rọ̀ mọ́ wà hikmetihi àti àwọn ọgbọ́n eléyìí tí ó rọ̀ mọ́ husnu ta'alimu nabi sallallahu alaihi wa torí pé sallallahu alaihi wa ń ó wé ìdájọ́ nǹkan yìí ó wé mọ́ ìlà rẹ̀ lìyẹ̀zádẹ̀ lómi ní tọ̀màní iná kí mùsùlùmí bá tún ní ìfọkànbalẹ̀ dáadáa kó sì lè mọ̀ yí pé ṣẹ̀ríà yìí ọ̀gá lọ́wọ́n bá ṣe ṣẹ̀ríà Islam عن عائشة رضي الله عنها أن أم حبيبة استحيضت سبع سنين فسألت رسول الله صلى الله عليه وسلم عن ذلك فأمرها أن تغتسل قالت فكانت تغتسل لكل صلاة ومن يا عائشة أنا لطن بايلي وقبو حديث عن نبابي يا عائشة أنا وانبابو بيوا يا عائشة أنا المدار أو المدار قبو أحاديث ولكن المعاذة أنا يا عائشة أنا لنبا سبلي لا تقريبا قبل المعاذة يا عائشة لبوا استقلالا ṣùgbọ́n ti mọ̀háza ni ìyàwó aisha ni madam nínú nínú ismail ni àwọn ni madam ó túnmọ̀ sí kéré nínú gbogbo àdìgbàkà ní báàbù pátápátá ìyàwó aisha ni madam gbogbo ẹ̀ والمدار في مصطلح الحديث من يدور عليه أسانيد مدار من مصطلح الحديث ẹni tí ismail mọ̀ọ́dún kan nínú ìlànà onímọ̀dá máa ń yẹ dúró alẹ́ àfààní wọ́n jẹ́ pé bá kó gba àfààní ìjẹ́ látòkè délẹ̀ ẹ̀ ní wá orúkọ rẹ̀ ní gbogbo àwọn ìpínlẹ̀ èdè pátápátá oníwọ́n pè ní mọ̀dá. أنا عائشة رضي الله عنها أن أم حبيبة صحيرة سبع سنين فسألت رسول الله صلى الله عليه وسلم ذلك فأمر أن تغتسل قالت فقال تغتسل بكل صلاة. وأنا أم حبيبة ó ṣe ìsìnkádọ̀ fún ọdún sábà ní olóbi ní ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá fàbáàdà tó rọ̀súlà láàrin sallallahu alayhi wa sallam wọ́n bèèrè àwọn ẹni sallallahu alayhi wa sallam kí ni ìdájọ́ ilé ìdájọ́ fàmọ́rọ̀ ha ń tẹ̀rọ̀ bẹ́sìlá anábi sallallahu alayhi wa sallam anábi ní kówẹ̀ fọ̀kánà máa ń wẹ̀ gbogbo àtúrà fẹ́ sí ìrún موضوع الحديث بيان ما تسنو المستحاضة àkórí ta ni fún àdéhìí òun náà ni àlàyé pé kí ni ẹni tí ó bá ní ẹ̀jẹ̀ àwọ̀dá kí ni ó ṣe òun náà ni mòótù tí a lè fún a Ummu Habiba ìṣtáhàrọ̀ ti kò ní ẹ̀sìn ha nínú àwọn sọ̀hàbíyà sáábí obìnrin tí wọ́n gbajúmọ̀ pẹ̀lú kúríyà ni òun wọ́n jẹ́ so wọ́n yá bí ti jáṣì wọ́n ní ọmọ jahash òní okùn zainab omi umm ìmòmìnì ó sì jẹ́ ọmọ ìyábìnrin fún ìyàwó zainab tó jẹ́ zainab bin jahash tó jẹ́ ìyàwó amẹ́rin sọ́lọ́lá àríwá rẹ̀ sọ́lọ́ àmọ́bíọ́lá àmìlá sọ́lọ́ sí ọba rẹ̀ lọ́sí afáwà abdulrahman bin auf àwọn ní ọkọ wọn àtọ́ kùsùtàkì ìbọn yáni àbọ̀bákẹ́ àlùsàhàbọ̀ ó ní ẹgbẹ̀ àwọn ọ̀dà

kó kí ní jámù tẹ̀kìdì kó kí kó kí zúùlù ní ámìlì sọláàtì zúùlù tí wàá máa bẹ́ẹ̀ bìdára tu sọláàtì rà ìjẹ ìpàkọ́mọ́ni mọ́bí bàtà náà yóò fi ámìlì sọláàtì àlùmọ́bí tí ó máa bẹ́ẹ̀ bìdára tu wá sí sọláàtì ìṣà. هذا الحديث تخبر فيه عائشة أم المؤمنين رضي الله عنها أن أم حبيبتا بنت عش الأسدية أخت زينب أم المؤمنين رضي الله عنها في الصحيح الطابع حين وأنها سألت النبي عما تتنوع فأمرها أن تستمر عند إدعاء مدتها البضيع فكانت تغتسل عند كل صلاة احتياطا وتواضعا رضي الله عنها ولي أو عائشة غنفو أني رغنفو إلا لا بريد نفعلك أم حبيبة وميا جعوة دابل دولي بجي وأنت بيوانا صلى الله عليه وسلم كنت أبي أوشي anábì sallallahu alaihi wa sallam ó ti sọ fún wọn pé nǹkan tí wọ́n ṣe ní àkámọ̀wẹ̀ gbogbo àdìgbò irun kọ̀ọ̀kan oṣù kìí àtọ́ nípa wípé wọ́n ti sọ́ra pé láti mọ́ kó sínú ìrújú pàtàwárò àti ní ti ìlàkàjẹ ẹ̀sìn ọ̀rọ̀ bí ọlá àǹká ọlọ́kọ̀ọ́bà yọrí sí wọn kíkùn ìhàlì حرص الصحابة رضي الله عنهم رجالا ونساء على العلم والبر في الدين àbólẹ́kà àti ìlójúkòkòrò àwọn tàbí nípa wípé ìlójúkòkòrò ìfẹ́ lékún nínú àlámọ̀rí ẹ̀sìn àtọkùnrin àtàwọn obìnrin wọn òun náà ni ìmọ̀ ẹ̀sìn ìlékún nínú ìmọ̀ ẹ̀sìn ó jẹ́ ìtòjẹ̀wọ́lógún alùgbòsùn lórí ìdàkúnlé sọ́lá fi hákìlì mùsàhádọ̀ mọ̀ṣọ́rọ̀ wọn láyé kí ẹni tí ó ní ìsìhádọ̀ tó dẹ̀ jàwọ́ àdá kó máa wẹ̀ gbogbo àsìkò oorun ni eléyìí inú àwọn nǹkan tí a fẹ́ ni ṣùgbọ́n ti fi wípé wájìbù alìgúsùlù wájìbù alìgúsùlù alìwájìbù wà ìdá nǹkan àìyí láti wà ẹ̀jẹ̀ tó jẹ́ ìtọ́jọ́ ọ̀ranyàn ìwẹ̀ tó jẹ́ ìlé tó jẹ́ ọ̀ranyàn òun náà ni eléyìí tí wọ́n ní kí ẹn tí obìnrin tó ń ṣe nǹkan oṣù kó wẹ̀ nígbà tí nǹkan oṣù rẹ̀ bá ń stop ìyẹn lójú ọ̀ràn yìí. àlìsí àádọ́tù kọ̀dìtàn kọ́tì wà tẹ́bùrọ̀ òmìnira àlùmọ́ra ẹ̀jẹ̀ àwọ̀dà ó lè tọ́ tó lè rẹ̀ so gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ sí ìyàwó ọmọ Habiba wọ́n sọ pé òun ló ṣe tó fi kú wọ́n sọ mú dà ọdún tó fi lẹ́yìn ọdún méje ìṣẹ̀lẹ̀ sí padà rí mọ́ gbogbo àlàfọ́ sọ́dọ̀ náà ọba subhanahu wa Aisha àwọn àtànábì wọ́n ń wẹ̀ nínú korobá kan náà kìláàdá jónogò àtèmí àtànábì jánábà wà lára wọn ó túnmọ̀ sí pé wọ́n ń wẹ̀ wọ́n ẹ̀jọ́ ń wẹ̀ ní balùwẹ̀ lẹ́ni tó ń wẹ̀ wẹ̀ jánábà tó jẹ́ pé ilé bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan gbé ní ọ̀tọ̀ọ̀tọ̀ lọ sí balùwẹ̀ inú kékeré làbẹ́ ètò ṣe kí ni o ni wọ́n fi ń bomi tí wọ́n fi ń ṣe gúúsùlù náà mọ̀ọ́dún hadith بيان حكم غسل الرجل وزوجته من إناء واحد في حالة الجنابة àlàyé ìdájọ́ pé tí ọkùnrin àti obìnrin tí wọ́n lè papọ̀ nínú ife kan nígbà tí àwọn méjèèjì bá ní jánábà lára bákan náà rọ́rí òṣàlì ìlànà àìkúlù wáhìdì nínú alẹ́ ìjánábà àwọn méjèèjì náà jánábà bẹ̀rẹ̀ ní ọgbẹ̀rẹ̀ ara àṣẹ́rìn òní sì máa lè àwọn àlàyé eléyìí tí ó jẹ́ ti àkótán تتحدث عائشة زوج النبي صلى الله عليه وسلم عن معاشرة النبي صلى الله عليه وسلم لها حيث كانت خير معاشرة يا عائشة ń ṣàlàyé ìbájọṣepọ̀ tó wà láàrin àwọn àtàlẹ́yìn sọ́là sọ́là àti wípé ìbájọṣepọ̀ òun náà lè tó lóore tó lọ́lá jù nínú àjọṣepọ̀ tó lè wà láàrin lọ́kọláya torí máa yẹ síbí mọ̀wádẹ́ta wọ̀nyí dìtùwà nínú àwọn nǹkan tó máa ń jẹ́ kí ìfẹ́ orin ilẹ̀ láàrin ọkọ àti ìyàwó òun ni kí wọ́n lè jọ máa wẹ̀ papọ̀ agbọ́yé nínú hadith bẹ́ẹ̀ nínú tó lè ṣe àlékún ìfẹ́ <clears throat> láàrin ọkọ àti ìyàwó òun náà ní kí wọ́n jọ máa wà papọ̀ nínú ike kankan náà kódà ní rìwáyà mi ìyá wájà ọdún mọ̀ sọ́bà mi gbà á kí lórí ẹfẹ́ lomi tán ni ẹ lomi tán fún mi ogun mi lẹfẹ́ lò tán ni abẹ́rẹ́ ìtàn rọ́bì ọlọ́ àmàlùkà ó gbà àwọn sọ́wọ́n yìí kọ̀rọ̀ àmẹ́lì sọ́lá sọ́lá nígbà bí kan tó rìpọ́ọ̀tù ẹ̀ fún àtàwọn ìyàwó ẹ̀ kò sẹ́ni kankan tó rìpọ́ọ̀tù ẹ̀ nínú àwọn sàhábà àti àwọn ìyàwó ànábì tí wọ́n sọ fún àwọn sídẹ́ǹtì wọn nínú àwọn tàbí rọ́bì ọ̀gbà ràánìhùn àjùmọ̀ فذكرت أنه كان يجتمع معها على الاتصال من المعنى. أنا يا وعلي أتوقع أن صلى الله عليه وسلم àwọn ẹlẹ́dọ̀ ọmọ ń wẹ̀ papọ̀ nínú kòròbá kan náà. Ah, títún ìhàdìsì jàwáàtù ìtìbáàlì ìtàwọ̀lẹ́gbà ìgbàláàyè pé ọkọ àti àwọn wọn lè jọjọ wẹ̀ papọ̀ agbọ́yé nínú àdíṣì yìí wọn lè jọ papọ̀ ẹlòmíì jọ tó ti fẹ́yàwó nìka rẹ̀ nílé ní fifteen years òun àti àwọn rẹ̀ wọ́n wẹ̀ papọ̀ ni nìka rẹ̀ nílé ní fifteen years òun àti àwọn rẹ̀ tó wá jọ bí túnbà yóò yí ní sí yóò yí padlock lẹ́yìn yóò yí sí lẹ́kùn mi nígbà tó bá wẹ̀ tán tó ṣe gbogbo ẹ̀tàn tó ó dà ó tún lè wọṣọ níbi fún mi gan tí ó tún wọṣọ tí ó tún múra tí ó tún ṣe gbogbo ẹ̀ tí ó tún gẹ́ fìlà tí ó tún inú ibi tún ṣòlẹ́ yìí kò dáa tó bá pa àbùsùn ẹ̀kọ́ mọ́ ọkọ̀ àti ìyàwó wọ́n ní ọjọ́ ìpapọ̀ nínú inú bá lù torí tọ́kọ bá kú ìyàwó ló wẹ bí ìyàwó bá kú ọkọ náà lè gbé ní ìwẹ̀ ìyàwó ẹ̀ so mo fi jẹ́ nìyẹn tọ́mọ bá kú tó ti bàlágà ọmọbìnrin bàbá rẹ̀ lè wẹ̀ o bàbá ò lè wẹ̀ ọmọ obìnrin tó ti bàlágà bàbá ò lè wẹ̀ àwọn obìnrin ní ò wẹ̀ obìnrin bọ̀ tó wáyé pé ọkọ àtìyàwó ọkọ àtìyàwó ló ra wọn dáadáa so bàbá rí àwọn tó tí ò ní mọ́ wa ẹkún mu nígbà tí wúrẹ́ ọkọ rẹ̀ òdìye èyí bàbá sì lọkọ náà tóun náà lọ́kàn tóun náà ní mọ́ wa ẹkún mu nígbà tí wúrẹ́ ìyàwó ẹ̀ òdìye sí nǹkan tí mo bá ti gbé ẹkún ní ó pọ̀ jù òdìye tóun ní rómi dùn tó ó bẹ́ẹ̀ dàbí wọ́n gbé ọkọ̀ bẹ́ẹ̀ sí àwọn obìnrin báwọn obìnrin bákan náà جواز غمس الجنب يده في الماء أو يده في الماء من الجنب القرآن يوقف يوقف يعلم جواز غمس الجنب يده في الماء ìgbàlá yìí wípé ẹni tí ó ní dánimà ó lè tọwọ́ bọ inú omi èyí mo lè rí pé ayìn náà rẹ pẹ̀lú àwọn àdìsí àgbà kọjá wọ́n á fa aláyẹ̀dẹ́ yìí máa àmẹ́sẹ̀ omi sí ọwọ́ rẹ̀ ó fọ́ ọ́ Ni ká máa dáhùn ilé ìtọ́yé ní ìsìnkú aláwọ̀ ká máa kọ̀lẹ́ẹ̀tì pẹ̀lú àwọn àhàdìsì àfíkà torí pé nínú gbogbo àwọn àhàdìsì yìí tẹ̀lúsù aláàmọ̀ kálátì wà àfíkà gbogbo ẹ̀rọ orí tọ́ mọ́tàlá yẹn lọ́dún mọ́ mú kan orí kan lẹ̀ ó dà máa gbogbo ẹ̀ papọ̀ ní o kọ́nà kó fún wa ní àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ àdìsí tó tẹ̀lé náà ní àdìsí yàwá iṣẹ́ abákan náà ó yàmúrù ní fa àtẹ́bì fàyùbá ṣírù wàhánà áfùdù àrẹ́bí sọ́lá rẹ̀ sọ́lá nígbà tí mo bá wà tí mo bá ń ṣáyè lọ́wọ́ àrẹ́bí mọ́ bá mi ṣeré dáadáa ó mọ́ bá mi ṣeré mọ́ bá rù mí ọ̀káàdà ìyàmòrò ni àrẹ́bí mọ́ ń pa mí láti ẹ̀fà àtẹ́bìrù máa ró ìjáàr ó ti yé máa ró ìjáàr kì í ṣe sọ́jú gbígbẹ́ o ìtàgbára lọ sọ́jú gbígbẹ́ olùdìmùdìrú lékè ń gbá kí ó lójú kò mọ́ di sálárì wò ó dàrí mọ́ lọ́wọ́ ó sálọ sálàmù bàjẹ́ torí pé wọ́n fẹ́ ṣe lákìtù fún ìmọ̀ Bukhari wọ́n fẹ́ sọ fún ìmọ̀ Bukhari pé iṣẹ́ tó ṣe pé kò ní ìtumọ̀ àwọn adóńdó lukọ́t lukọ́t wọ́n fẹ́ máa wọ́n fẹ́ máa fi wọ́n fẹ́ máa yọ àtọ́rù ìmọ̀ Bukhari jáde alimami darúgbó ni ìmọ̀ àmúlẹ̀ ìlà ó gbé sọ̀rọ̀ Bukhari ó bá ó bá alákọ akọ ló bá kò sí scan àbá kan lè pe ìgbìyànjú kan kẹ́nìkan sọ pé òun fẹ́ sọ ọ́ bẹ̀rẹ̀ ìgbìyànjú yẹn torí pé àwọn mùsùlùmí àwọn òní tọ́nàmù kan àlóò tàkúntàbọ̀ ọlọ́run nìkan là ń gbé tòmọ̀ kẹ́nìkan kan nínú ìdájú mùsùlùmí tó jẹ́ àwọn ọkùnrin kan nínú ẹ̀sìn wa ìtọ́jà àbá tí wọ́n ń dólùmọ̀ tí wọ́n tọ́bá jíjẹ́ kan àwọn olùgbọ̀n ní ilé jẹ́ kátó káà ó yẹ kó tó ń ṣe báyìí ẹgbẹ́ kò sí skáàlì kò sí skáàlì kẹsàn bẹ̀ ṣùgbọ́n kó o má tó kíní kan kó sọ pé <laughs> kìí ṣe irú rẹ̀ kìí ṣe irú mo tí wọ́n sáà mú wọn sọ pé Buhari wọ gẹ́gẹ́ bí báyìí lọ́sàlọ́sàlá ń kò jẹ́ ẹni tí ò bá ti mọ́ ni òun náà ni máa ń fẹ́ èèyàn tayín máa ń fẹ́ èèyàn sí kò mọ ìmọ̀ bùkárì ìmọ̀ bùkárì rẹ̀ pé tíra rẹ̀ yẹn àwọn yóò máa fi kídìmọ̀ rẹ̀ tí ayé ò parẹ́ wàlùkìtàb kátàbà lọ́rùn láwù kọ̀bùn alàlàrù ọlọ́ọ̀bà àlejò ọlá ní kí gbogbo àbálá ayé Islam wọ́n tẹ́ ọgbà àdúrà bùkárì àti Muslim òbó ìwọ̀n bóòdù wá ní lẹ́sìn ìpínlẹ̀ nìkan wọ́n bí ọ lẹ́sìn ìpínlẹ̀ lọ́wọ́ àwọn ọ̀dọ́ pé wọ́n bù bá ní báyìí kì í ṣe rú ẹ̀ ten billion rẹ̀ tó bẹ́ẹ̀ tó tó ní wọ́n fẹ́ dà mẹ́ta Buhari ọlọ́run wá ọlọ́run jẹ pẹrẹ wọn níta àti kò tó wọ́n mọ̀ ọlọ́run gbà wọn láàyè wọ́n á sọ owó tó tó wọ́n sọ fún wọn. wọ́n sọ lọ sàlàyé ọlọ́run kò sàlùwọ̀n tó kájọ́ kò jẹ́ káàdì tó síbi tí àwọn sálà fún wọn dúró sí ìyẹn ló lè ran ẹ̀sùn wa lọ́wọ́ ló lè ran ayé wa lọ́wọ́ tó sì fi tún àlùkìyàmọ̀ wà sí. sọ àtẹ́gùn tí a ìṣà ní àdéhùn sọ́lá máa ń gbà lọ́wọ́ fún òun ló akọ yóò rò láti dodo yóò dé ìtàn rẹ̀ tàbí orúnkún. ayé wa ṣèrò ní anáyé tí wọ́n bá mi ṣe ní wàhánà áhì lẹ́ni tó wà ní ẹni tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ yàmúrú ní ayẹ̀ lúbù mi ní an àtẹ́zìrà nípa mi láti ní kí n ro aṣọ àtẹ́zìrú aṣúdù ìzáran asùrù bí i sọ̀rọ̀ tí wà máa tààtà ha ìlà rọ́kùbà bí kí àti àdúmùnà kùmàṣ ẹwọ̀gá ìtumọ̀ rẹ̀ ní ẹ pé àtẹ́zìrú tí wọ́n sọ bí yàrá ní aṣúdù ìzáran máa ró ìró asùrù bí i sọ̀rọ̀ tí ó máa kọ́bà wà máa tààtà ha àti nǹkan tó sọ̀kalẹ̀ nígbà rẹ̀ lódó ilá rúkìbà nítorí dé orúnkún bìkítà abdominal commerce pẹ̀lú ègègé kan nínú aṣọ àwọn ìyàwó aṣà ó kàn ro tó yorùbá ṣírò ní ayé àtàmọ́ta òbí bí mo bá ṣàrà yóò mọ̀ fara rẹ̀ yóò mọ̀ ara rẹ̀ kan kó bá ṣeré so that kó mọ̀ jẹ́ wípé tóbìnrin bá ti wá sí nǹkan oṣù yóò wá di ẹgbẹ́ ìrìn bá ṣe nǹkan nínú ilé ó ti yé so kọ́lọ̀ bá nígbà lápò fún ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀. yàwá iṣẹ́ àwọn sọ fún nínú hadithi ìgbà níbi sọ́nàtọ́nà kánà láàyè kọ̀ sí ọ̀rọ̀ ìgbà ààbọ̀ kíkẹ́ àwọn ajáde gbogbo àyàwó náà sọ́lá sọ́lá wọ́n máa ń ṣe ìkóso àti ìmọ̀ bá wọn ṣe wọ́n mọ́ wà pẹ̀lú wọn wọ́n ní eléyìí nínú nǹkan tó máa ń ṣe tẹ̀bítù mọ̀wádà nínú àwọn nǹkan tó máa ń jẹ́ kí ìṣẹ́kú strong láàrin ọkọ àti ìyàwó ni bákan náà àlẹ́yìn sọ́là sọ́là náà tuntun máa ń pa láṣẹ wípé kóró aṣọ so eléyìí nínú àwọn kan tí ó jẹ́ àlàyé tí wọ́n ṣe nípa àdíṣì nínú ìlú ìjọwádìí náà máa ń áàpù ìgbàláyé wípé ẹni tí ń ṣe nǹkan oṣù òun àtọ́kọ́ rẹ̀ wọ́n lè jọ sùn papọ̀ olùgbẹ́ tó dàwọn ìdá sọ́kọ̀ náà òun ìdá bọ́ra jọwádìí máa ń ṣọ̀rọ̀ sí áàyè sí ẹ̀fẹ́ ìrìn mọ̀tánì ìjùmọ̀ ìgbìmọ̀ ìbá ìgbàláyé pé èèyàn lè fara ro àyàwó èèyàn tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ láì fi dúpẹ́ yá ìrìnàjò ní àjọṣepọ̀ bákan náà استحباب اللبس العاجل الإزار وقت المعاشرة afẹ́mú lẹ́gbẹ́ ẹni tó ń ṣe nǹkan oṣù náà kó náà wo oró àpọ̀ nígbà tí wọ́n àti ìyàwó rẹ̀ bá ń nígbà tí wọ́n àpapọ̀ rẹ̀ bá jọ àpapọ̀ bákan náà ìdánilẹ́bí sọ́là sọ́là ń ṣe yìí ó ṣe ní bá di sọ́dì bẹ̀rẹ̀ àmì àmẹ́bí sọ́là lọ́sọ́là àmẹ́bí ti pìrìvẹ́ǹtì nǹkan míì tó lè ṣẹlẹ̀ tí kò bá sọ wípé kí oró aṣọ bákan náà anna arakul ahid wà ní ìlú aljúlù tọ́ọ̀lù wípé oògùn tí máa jáde láti rí ara ẹni tó ń ṣe nǹkan oṣù nǹkan tó mọ́ ni àtẹ́ntí oníjúlù tọ́ọ̀lù ni anna zatul ahid tọ́ọ̀lù rọ̀ lẹ́sẹ̀ pé ó ń ṣe nǹkan oṣù kò sọ́jú ẹ̀gbìn o so ó mọ òmìnira ló wà bákan náà agbọ́ nígbà pé anábì sallallahu alaihi wa sallam anábì máa ń ṣe fúnṣù mọ̀háṣárọ̀ pẹ̀lú àwọn ará ilé rẹ̀ àdìs tó tẹ̀lé látọ̀dọ̀ yàwá iṣẹ́ bákan náà káàdà yóò kúrò jọra àgbàhó ilé ìjà wọ́n wà mọ̀ tẹ́tí fún sàá sílùwà ní àhùn ìyàwó iṣẹ́ àníyàn anábì sallallahu alaihi wa sallam wọ́n wà ní àyíká wọ́n sì gborí sínú yàrá àwọn tó dúpá mẹ́rin sọ́nà kan tó bá ti lè yọjú lójú ní ìlú bájú báyìí inú yàrá àwọn aisha ni olórí rẹ̀ wà ní so yóò gborí jáde láti lọ sí ká ìyàwó aisha ó sì bá mọ orí rẹ̀ wọ́n bá sí lọ́jọ́ wà á ní áhìbọn lẹ́nu tí mo sì ń ṣe nǹkan oṣù ní mo ṣe nǹkan oṣù lọ́wọ́ bàyá ló fọ́ mi ìwọ́sùn ìmọ̀ àjọ́jú rà àlàyé nípa ìdájọ́ tó rọ̀ mọ́ fífọ orí ẹni tí ó ṣe ìrìtìkáf jawazu ìkọrọ́jì jíjí mẹ́jẹ́pẹ̀ kharijan masjid fi hakil mọ́tẹ́fì ọ̀yàn dáàlìkà aláyẹ́ sílẹ̀ ìrìtìkáf ìgbàláyé wípé ẹni tó ń ṣe ìrìtìkáf apá kan ara rẹ̀ lè jáde kó ní mọ́sálásí ní ìtàn tí kò fẹ́ gba ìrìtìkáf jẹ́ al-muharram nínú ìmọ̀ràn èyí tó jẹ́ ìwọ̀ fún wọn kẹ́fì látọ̀dọ̀ obìnrin òun náà ní kíni mubashara òun náà ní pé kí èèyàn máa fara ro ọkọ èèyàn nínú ẹ̀kíkà eléyìí òun ní ìwọ̀ ọlọ́run ní wọn láti bá ṣe ló fún wa antum aakifuna fil masajid. dúnà ìkìdìmọ̀ wọ́n ẹgbẹ́ ó ti ó kàn náwọ́ sí ara yàwájà pé pàǹfọwọ́ mi ó ti yé òyìnlẹ̀ kíndìmọ́nì àbí ó kàn borí sí ilé sáré bá ń ya àrùn mi bíá bá ya àrùn mi ó ti yé òyìnlẹ̀ kíndìmọ́nì kò ní so eléyìí àhídmà ó ní olójẹ́ bákan náà al-afdal fi haqqi al-ahid an tẹ́bù da an maka a tọ́lá fìlmẹ́sì wọ́n ní eré tí olólájú òun náà ní wípé obìnrin tí ó bá ń ṣe nǹkan oṣù kó jìnà sí ààyè tí àwọn èèyàn ti tán ti máa ń kírun tó ti yé so that kó má bàa lọ jẹ́ wípé ẹ̀yìn ààrẹ náà nìyẹn o kó má jẹ́ pé ẹ̀jẹ̀ rẹ̀ yóò máa ṣe ìnumọ́ra bọ̀dá ti pàṣẹ ìjà rẹ̀ fún ṣe rẹ̀ lọ́jọ́ kò sí nǹkan tí tó burú ń bẹ̀. bákan náà ìgbàlá ìlú wípé ẹ̀tọ́ ni fún obìnrin láti máa ṣe bọ̀ yí ọkọ rẹ̀ pàápàá jùlọ àwọn iṣẹ́ tí ò bá ní ìṣẹ̀lẹ̀ pẹ̀lú pé ó lè rìn yàn lẹ́nu bákan náà tẹ̀sí ìrìnàṣájúmẹ̀t kọ̀ọ̀dùrọ̀ kí a ń sàfàwọn mọ́sálásí kúrò ní àwọn nǹkan ìdọ̀tí atọ́dúgbọ́ nínú àbí ìpínlẹ̀ alimọ́sí makaro ní ẹ̀gbàdà mọ́sálásí ààyè ìjọsìn ẹni mọ́sálásí jẹ́ wọláìsí àmọ́sá àmọ́ kìí ṣe food restaurant mọ́sálásí ètò food restaurant tẹ́wà tẹ́pẹpẹ gàrí ilẹ̀ tẹ́mọ̀ mú gàrí nínú inú mọ́sálásí ọlọ́ọ̀bà àdìsọ́lá fún sàrùwà so àwọn alùsùfà ó ti yé alùmọ̀ òkè àwọn alùsùfà nǹkan tí wọ́n ń jẹun ní so àwọn alùsùfà ibi tí wọ́n ń gbé àwọn gúrọ̀pù ni kìí ṣe wípé inú mọ́sí gẹ̀gẹ̀ ni wọ́n gbé àwọn gúrọ̀pù tábà lọ báwọn ìlú Islam àrí àwọn mọ́sálásí inú mọ́sí azam sherif ni àwọn rùwáàkì wà tẹ́tà àwọn rùwáàkì àwọn èèyàn kò kí ń kírun níbẹ̀ àwọn èèyàn ń gbé nú ẹ̀ tẹ́ gbé àwọn tùlámù rẹ̀ nínú ìsan wá tí wọ́n ní tí wọ́n máa gbé so àwọn rùwáàkì yẹn wà tí wọ́n máa gbé bẹ̀ so ibẹ̀ yẹn ni àwọn alùsùfà ibẹ̀ ni wọ́n gbé kí ó ti dé pàjọ ní dáadáa lọ́sọ̀lá sọ̀lá mọ̀ṣọ̀rọ̀ yìí láti rẹ̀ tìka inú hadithi agbẹ́yìn náà pé ẹ̀tọ́ ní ká ṣe àìtìka àbákan náà kálákòlé kan mọ́sálásí pẹ̀lú kí ó wà ní ìmọ́tótó níparí hadithi ìyàwó àìsá onípínká nàbí sallallahu alaihi wasallam yẹ̀tẹ́kì ìlú hajjiri àwọn fayẹ́kọ̀ọ́ olùkùránù àdáhùn àmẹ́sọ́lá sọ́nà yóò borí lé ànábì ní ẹsẹ̀ yóò sì máa ka alùkùránù lẹ́nu bí àwa ń ṣàjẹ́ ẹni tí ó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ eléyìí àdínà nǹkan tí ó dájà ní ìyẹn ti tó lé ara lé yẹn lẹ́sẹ̀ òsibí tí ibi tó bá yẹ ọkọ ló lè tó lọrí lára ìyàwó rẹ̀ ọlọ́mọ àtìgbọ́lá tí ó fún aṣọ ní ó pè lọ́wọ́ yàwó àìṣà tọ́lọ̀ fi wà lọ́dún sí wọn ó ní má bá rí àhì tí ló ṣẹlẹ̀ tí ó pé tó bá ń ṣe oṣù tẹ́kì sọ yóò san àwẹ̀ padà wàdá tẹ́kì sọ̀la ṣùgbọ́n kò ní san ìlú láti ní àrùn ríjà èmi kì ṣe àrùn ríjà wàlá kì ní àtàrí mo kàn ń béèrè ní ìyàwó ìṣe àwọn ọmọ fún mọ̀áza oníkàrò ìsí ìdùnnà ìdáhùn nígbà tí ànábì sọ́là sọ́là wà láyé nígbà ayé ànábì àwọn kan tó sọ ìmọ̀ ìṣẹ̀lẹ̀ sí wa pàánù mọ̀rù bí kọ̀dọ̀ ìsọ̀m ààwẹ̀ nìkan náà sọ pé ká dá padà wà láàánú mọ̀rù bí kọ̀dọ̀ ìsọ́là wọn kì í sọ pé ká dá ìrun padà o torí pé ìrun ojoojúmọ́ ni ìrun ṣùgbọ́n ààwẹ̀ nǹkan lọ́dún mi ààwẹ̀ Ramadan nǹkan lọ́dún mi ilé ìdúnà àwọn ìlànà tí àwọn olùmọ̀ tí wọ́n mú wá onígbé ojoojúmọ́ ní ọ̀run tó bá fi rúnlẹ̀ tó bá ti parí ó tún pọ̀ sí nínú ìbọ̀dá ààwẹ̀ kódà obìnrin míì kò ní san mẹ́fà yẹn àti méje àti márùn tó dá nígbà tí ó ṣe nǹkan sínú ọmọdé rẹ̀ títí tíṣà àbáǹ ọdún tó bọ̀ tí ó sí àràmàdà tó bọ̀ oṣù kan ẹgbẹ́ mọ́sọ̀ àánú mọ́ inú sọ ìbùkárí àdéhùn àwọn Aisha kánú àwọn ò ní tán títí tí ṣàbá àwọn ọdún tó bọ̀ tí ó sì kan rẹ̀ bí ah bàbá máa gbogbo kan jẹ́ ìlú ni o jẹ́ ìlú lọ san àwẹ̀ tí kí mo jẹ so ìtumọ̀ àròríyà òun ni àwọn àwárí torí pé lónìí sí àwọn àwárí kì ní pé àti àwẹ̀ àgbẹ̀rún àwọn ìyàwó wọn ò padà so yá òun béèrè lọ́wọ́ ìyàwó ayíjà àmì tí pé àròríyà òun ìdí àròríyà bọ́ọ̀dọ̀ ń béèrè

báyìí ṣírí ni ọ káwọn láàrin bèrè fọ ìró ìdàrú tó fi tíọ kúrò nínú kíndọ́ọ̀mù ìṣẹ̀lẹ̀ ìyá tó kò sí nǹkan burú táwọn yẹn bá ń ah, náà ti ṣe náà pé láti ṣe àròríyà ní èṣe àròríyà ní èṣe kàwárì ìyàwó ẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ tó pé bá a ti máa ṣe nígbà ànábì sallallahu alaihi wa alihi wa sallam abẹ́rẹ́ àwọn ọba ṣùgbọ́n àwọn ọba ara kó fún wa ní àgbọ̀yé lẹ́yìn aṣọ láyé tó ti wá ní àǹfààní ní sáré ìṣọ́ láǹfààní ó dọ́gbọ́dọ̀ sí àmọ́ ìṣọ́ wá ní àǹfààní بقدرة الله تعالى نجيب على هذه الأسئلة في المرة القادمة قبل القول في كتاب الصلاة إن شاء الله تعالى سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله